gbogbo àwọn ọmọ nàìjíríà tó wà ní orílẹ̀-èdè niger báyìí náà ti wà ní hílàhílo látàrí bí àwọn ọmọ orílẹ̀-èdè niger ṣe ní ọkàn yìí pé ààrẹ bọ́lá ahmed tinubu tó jẹ́ olórí orílẹ̀-èdè nàìjíríà ni ó gbógun ti àwọn o ọ̀pọ̀lọpọ̀ àwọn ọmọ nàìjíríà tí wọ́n fi orílẹ̀-èdè niger ṣe ibùjókòó ni wọ́n ti bẹ̀rẹ̀ sí sáàsálà fún ẹ̀mí ara wọn látàrí bí wọ́n ṣe gbọ́ fìnfìn pé ńṣe ni àwọn ológun ti ń múra sílẹ̀ láti wá kọlù orílẹ̀-èdè niger tí àwọn ọmọ orílẹ̀-èdè niger náà sì fi àwọn ọmọ nàìjíríà tó wà níbẹ̀ ní ọkàn balẹ̀ ẹnìkan tí orúkọ rẹ̀ ń jẹ́ Umar Abubakar tó jẹ́ kí ó di mímọ̀ pé ọmọ bíbí ìpínlẹ̀ Kebbi ni òun ó sọ pé agbègbè Agadez lòun ń gbé ní orílẹ̀-èdè Niger Republic níbi tí òun ti ń ṣe iṣẹ́ furniture ṣùgbọ́n ní àkókò tá a wà yìí gbogbo ọmọ Nàìjíríà tó wà ní Niger ni àwọn ọmọ orílẹ̀-èdè náà ń ṣe àkọlù sí nítorí pé wọ́n ní ààrẹ orílẹ̀-èdè wọn ló fẹ́ kó ògùnjà orílẹ̀-èdè tàwọn náà ọ̀pẹ̀yẹmí òyìnbọ̀lá ló ti ń jábọ̀ ìròyìn láti ìkànnì amóhùnmáwòrán Wisdom Yard